tí wọ́n bá ń sọ nípa pé èèyàn ní ọmọ kéwú tó pọ̀ nílẹ̀ Yorùbá wọ́n jẹ́ ọ̀kan nínú ẹni tó ní ọmọ kéwú tó pọ̀ tó bẹ́ẹ̀ gẹ̀ tó gá sí wípé àwọn ọmọ kéwú wọn wọ́n ń ṣe ní síbà ara wọn sí ilé kí o bàbá Sheikh Adam ti ṣe markaz tí wọ́n sì ń pera wọn ní markaz yún wọ́n ṣàfihàn ara wọn síbẹ̀ sọ tí yẹn túmọ̀ sí wípé wọ́n ti sọ́ọ̀pọ̀ débi pé wọ́n gbà láti ṣàfihàn ọkọ̀ wọn sára ilé ẹ̀kọ́ bàbá. tẹ́nìkan bá wá jáde lónìí tọ́wọ́ adakọ̀ ọ̀run bàbá yẹn wípé bàbá yẹn ló ba ìsìláàmù lẹ Yorùbá jẹ́ àkọ́kọ́ ná láti pàtẹ́ni ti sọ èwo nínú àwọn àfáà súnà lọ́bọ̀ta ló ní bẹ́ẹ̀ ni tó túmọ̀ sí wípé bí ọ̀rọ̀ yìí bá dá sílẹ̀. Si kò ní sí àáfàá súnà kan tí ó dìde láti gbọ́ntàn sílẹ̀ lọ́wọ́ yà. títí di àsìkò tẹ́mi bọ́ta iṣẹ́ èmi ò tí ì rí àáfàá súnà kan tó sọ pé bẹ́ẹ̀ ni ṣéwò ádámà ló ba ìsìláàmù ilẹ̀ yorùbá jẹ́. agásípẹ́ ni yìí he is on his own ọsọ ní okò ara rẹ̀ ọsọ sọ̀rọ̀ náà lókò ara rẹ̀ ṣẹ́ẹ̀sì rí ẹni tí ó dogun lẹ̀ yóò tọ́ka sí ẹ̀rí o yóò lòun lẹ́rìí kan lọ́wọ́ o ṣùgbọ́n àṣìlò ẹ̀rí a máa jẹ́ kí ọ̀rọ̀ ó di wàhálà a máa jẹ́ kí ọ̀rọ̀ ó di fìtínà. gbogbo àwọn àfáà súnà tí wọ́n dákẹ́ lórí ọ̀rọ̀ yìí wọ́n kàn ń kọ ha ni pé ha ọlọ́run o. ṣé pé nìkan lè sọ báyìí jáde lẹ́nu tí nǹkan kò sì rọ́ọ̀lù ọpọlọ rẹ̀ ẹ̀sìn ò fààyè lè gbà wá àwọn tí wọ́n sì bọ́ ọ̀ta nínú wọn wọ́n kọ́ ọ ni o wọn ò sọ pé ó dáa bẹ́ẹ̀ o wọn ò sọ pé ó dáa bẹ́ẹ̀ wọn ò sọ pé ó dáa bẹ́ẹ̀ so èmi náà àbí èmi náà ti wá jáde yìí èmi náà ń kọ̀ǹdẹ́ẹ̀mù táìtù yẹn báyẹn táìtù tó sọ pé Sheikh Adama Al-Ilori ló bà ìsìláàmù ilẹ̀ Yorùbá jẹ́ totally condemned ní statement yẹn it's totally bad it's totally wrong. àlàyé lórí bó ṣe wà condemned bó ṣe wà wrong ó ní mo wá fẹ́ ṣe fún etí tó fẹ́ gbọ́ ọ̀rọ̀ ẹni tó sì sọ̀rọ̀ náà mo ń bẹ Allah subhanahu wa ta'ala ọmọ ìyá wa lòun náà o ọmọ ìyá wa ni kódà ọ̀rẹ́ wa ni ó jẹ́ pé. ọ̀rẹ́ póríṣiríṣi ọ̀rẹ́ tíyẹn ó sùn mọ́tímọ́tímọ́ ó wà ọ̀rẹ́ ẹkú ọjọ́ mẹ́ta ó wà ọ̀rẹ́ òkèrè ó wà ohun tó sọ yẹn ìyẹn ò ní ká sọ́dọ̀ tá a wà á pè sí àkíyèsí ni pé ìlànà dáwà súnà ìlànà dáwà ìsìláàmù. kò gba báyẹn lọ kò gba báyẹn lọ bóyá ojú tóun fi wò ló fi wò wípé a pọ́ùn fẹ́ kan di gbogbo aburú tí ń ṣẹlẹ̀ nínú ẹ̀sìn ilẹ̀ Yorùbá kóun dìlé bàbá wa Sheikh Adam Al-Ilori lórí bóyá òun rò bẹ́ẹ̀ láì já pé bàbá wa ádámàlì lọ́rí sọ pé gbogbo ọ̀ràn táwọn mùsùlùmí bá ti ń dá o ẹ̀ṣẹ̀ tán bá ti ń dá ẹ̀sàmọ̀ ìdílé mi lórí láì sọ bẹ́ẹ̀. wàláhù lè musta'an aláwọ̀ kó sànù wa. bákan náà mo sì fẹ́ jẹ́ kọ́mọ̀ ya wa yòó mọ̀ wípé èmi tí mò ń sọ̀rọ̀ yìí kì í ṣe pé mò ń bẹ̀rù àwọn mọ̀rìkàsì yúùnù o kò sí ń tọ́kan èmi àti àwọn mọ̀rìkàsì yúùnù ju ìsìláàmù lọ. bíyàn bá tiẹ̀ sọ pé irú mi tó ń bẹ̀rù àwọn mọ̀rìkàsì yúùnù àjẹpọ̀ ń tọ̀hún ò dáàyàn mọ́nú kò dáàyàn mọ́ nìyẹn àwọn ọ̀rọ̀ tí mo ti sọ jáde. So tó jẹ́ ọ̀rọ̀ ìtọ́sọ́nà lórí amadiya lórí sufi àtakọ gbogbo wọn ojú mọ̀nìkàsí yìí ń lọ ni ọ̀rọ̀ tí mo sọ jáde lórí àwọn jálàbí lórí àwọn àfẹ́ ẹlẹ́bọ àtakọ gbogbo wọn yẹn kò ju àwọn òǹkà àwọn mọ̀nìkàsí yìí ń lọ ni kì í ṣe ti bíbẹ̀rù kì í ṣe ti sísojo ṣùgbọ́n káwùfáàni. من الإفلاس والله خوفا من الإفلاس ẹ̀rù tí ń bà mí lórí ara mi àti fún ọmọ ìyá wa yìí bọba pè lọ́rẹ́ mi ọ̀rẹ́ mi ni sọ gbọ́ bọba ní ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ni ó lè máa bú mi ó lè máa fi mí ṣépè. ìyẹn ò nítumọ̀ sí mi yọ padà fẹnu ara ẹ̀ sọ pé gbogbo èpè tó ń ti fi mí ṣẹ́ gbogbo èbú tó ń ti bú mi kọ́ máa jẹ́ iṣẹ́ ládá fún mi yọ padà fẹnu ara ẹ̀ sọ bẹ́ẹ̀ kó tó kú láyé torí ìfi gbogbo ìfi di kankan jẹ́ ní èpè ìrù àìdá sí mi ò ní kí tiẹ̀ ò bàjẹ́ àkíyèsí la jọ ń pera wa sí àkíyèsí la jọ ń pera wa sí so nítorí náà ohun tí mò ń páyà lórí ara mi àti lórí arákùnrin mi yìí òun ni ìflas tí mo fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀. fífi iṣẹ́ eré wa san gbèsè fún ọmọ ànábì ádámà lọ́jọ́ àlèkèyàmà. ẹ wo iye àwọn tí ń gbọ́ wa lórí social media èyí tí mo ṣe lánàá ní more than one thousand people ti wò ó tó bá lọ gá sí pé mò ń bo kọ ẹnìkan jẹ́ ni àbí mò ń bu ẹnìkan àbí mò ń fẹ́ nìkan ṣépè bìgẹ́rì hakisherin tí ètí pé sẹ̀ríà ló mi bẹ́ẹ̀ i'm on my own ẹ wá wòye àwọn tó ti wá gbọ́ àwọn tó tẹ̀ ti gbọ́ ti lé ní five thousand náà torí pé ẹlòmíì ó tún ṣíà rẹ̀ ó tún ṣíà rẹ̀ wọ́n tún ṣíà rẹ̀ sínú gúrùpù míì wàlọ́ọ̀hù alámùbìn adádìyí aláwọ̀ nìkan ló mọ iye òǹkà àwọn tó ti gbọ́ ọ tó bá wá dọjọ́ àlèkè àmà tó bá gásí pé mo lọ sọ̀rọ̀ sẹ́nìkan mo bú ẹnìkan ẹ dákun irun mélòó mo kí ná irun mélòó mo kí ẹ lóòótọ́ ni mo ní mo ti lé ní àádọ́ta ọdún ebo nígbà tí ebo nígbà tí ó nígbà tí mo bẹ̀rẹ̀ sí ní kírun kírun mi tó ní túmọ̀ sọlọ́hún tí wọ́n á ti kíkan dànù. ṣé wọn báyìí tí mo á kí tó wá nítumọ̀ náà àti ààwẹ̀ rọ̀mọ́dọ́n mi tó ga sí pé ọlọ́àpọ́lọ́ ń ṣe lọ́ ní ọ̀ràn yẹn ni ṣé ààwẹ̀ dá láti máa gbà ní ebi ṣébi dá lára ni agbàfọ́lọ́ ni ìwọ̀nba nǹkan tí mo ṣeun náà làwọn òbítíbitì èrò ọ̀wà dé níwọ̀n àmọ́ tọwọ́ bọ irun mi wọ́n máa kó ṣojú mi wọ́n máa tọwọ́ bọ àwẹ̀ mi wọ́n máa kó lọ. lórí pé mo sọ nǹkan tí ò yẹ kí n sọ nípa ènìyàn ẹ̀dá ẹgbẹ́ mi ọlọ́run mo mọ̀ jẹ́ mi ó ta o mo jẹ́ ó o ìyìn tí mo ń ṣiṣẹ́ lé lórí lórí ọ̀rọ̀ ọ̀rẹ́ mi yẹn nìyẹn ìfẹ́ ó ta. ló kọ pé à ń pèpè bi àwa kọ́ lákọ̀ọ́kọ́ léèyàn kò ń bi ẹbọ náà èwo nínú tíra àwọn àfáà tí ń léèyàn kò ń bi ẹbọ ló kọ pé ṣèwà ádámà lọ́ba ìsìlámù lẹ yorùbá jẹ́ èwo nínú àwọn àfáà tí ń léèyàn kò ń bi sí níbi kúfúrù ló kọ pé ṣèwà ádámà lọ́ba ìsìlámù lẹ yorùbá jẹ́ ọ̀rọ̀ ti ní bá a ṣe máa sọ ọ́. ọ̀rọ̀ ti ní bí a ṣe máa sọ nínú ẹ̀sìn wa má jẹ́ kó ká ọ láàájú ọlọ́run lọ. ṣé bó lọ fẹ́ tún nǹkan ṣe ni yorùbá sì bọ̀ wọ́n sọ wípé ohun tá a bá fẹ́ kó dáa òní máa ṣe Allah subhanahu wa ta'ala yóò bá mi tún ìwọ náà ṣe sí dáadáa yóò bá mi tún ìwọ náà ṣe sí dáadáa ṣùgbọ́n tí eléyìí tó sọ lẹ́yìn pé ṣé wàá dámà ló ba ìsìláàmù ilẹ̀ Yorùbá jẹ́ ọ̀rọ̀ burúkú ni a sì ń béèrè fún apology látọ̀dọ̀ rẹ̀ láti withdraw ọ̀rọ̀ yẹn láti rìmúfù prógámù yẹn in particular kúrò lórí péjì ẹ kìí ṣe ọ̀rọ̀ tí ó yẹ kí etí méjì mẹ́ta kó máa gbọ́. àwọn nǹkan tó hàn sí arákùnrin yìí nípa ṣẹ́kọ̀ọ́ ádámà kò mọ̀ dájọ́ ẹ̀ dáadáa kò mọ̀ ìdájọ́ rẹ̀ dáadáa ló fi là á mọ́lẹ̀ wípé Sheikh Adam ló bà Islam lẹ̀ Yorùbá jẹ́ ẹ wá jẹ́ kí n sọ bí ọ̀rọ̀ náà ṣe lọ ẹ jẹ́ kí n mú àlàyé wá lórí ọ̀rọ̀ Sheikh Adam al-Ilori rahimahullah alákọ̀ọ́kọ́ náà àwọn àfáà tí wọ́n gbu ṣéka ádámù lọ nínú Islam pàápàá jùlọ ìmáàmù Malik rahimahullah ní ọjọ́ kan ìmáàmù Darul Hijra ìmáàmù Darul Hijra àwọn ni ìmáàmù ní Madina ìlú tànàbì gbé tó kú sí sallallahu alayhi wa sallam. Imam Maliki tó sì jẹ́ ìmáàmù nínú mọ́ṣáláṣí ànábì lásìkò tiẹ̀ ọwọ́ àwa mọ́ṣáláṣí ń jọ kan ó mú àwọn èèyàn lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ rẹ̀ tẹ̀lé ó wá lọ síbi sàárì ànábì ó wá sọ gbólóhùn tí mo fẹ́ sọ yìí wípé kullun yukhadhu min kalamihi wa yuraddu illa sahiba hadha al-qabr ash ó ní olúkúlùkù olúkúlùkù bẹ̀rẹ̀ lórí àwọn àlùfáà àtẹ̀ntí kìí sàlùfáà kullun olúkúlùkù yóò hádùn mí ń kà láàmì yìí a lè mú nínú ọ̀rọ̀ ẹ̀ tó bá sọ pé a lò ó nínú ẹ̀sìn wa nínú ayé wa wàyùrọ́jù a sì lè sọ pé ọ̀rọ̀ tí ó sọ a lò ó nínú ẹ̀sìn wa nínú ayé wa ìlà àyàfi ẹnìkan sọ́ọ̀hìbà hàlá alikọ́bír asherif àyàfi ẹni tó wà nínú sàárè abiyì yìí anabi wa muhammad wa ashara ila kọ́bìrì ó wá tọ́ka sí sàárè anabi báyìí gbogbo èèyàn olúkúlùkù ló lè sọ̀rọ̀ ẹ̀sìn tá a máa mú nínú ọ̀rọ̀ ẹ̀ tá a sì máa dá padà nínú ọ̀rọ̀ ẹ̀ ó láyàfi ẹni yìí ó tọ́ka sí sàárè ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam ọ̀rẹ́ mi bóyá ọ̀gbọ́rọ̀ ń rí ìmáàmù wa àgbà ló sọ ìmáàmù Malik rahimahullah pẹ̀lú ọ̀rọ̀ yẹn ẹnu ẹnìkan ò gbà á kó sọ pé Sheikh Adam ló ba ìsìláàmù ilẹ̀ Yorùbá jẹ́ at worst tí Sheikh Adam bá sọ̀rọ̀ kan sínú tírà tó bá ṣe wẹ́kú ọ̀rọ̀ ànábì àgbà tó bá yapa sí ọ̀rọ̀ ànábì àáfì ilẹ̀ kò jù bá ń lọ ohun tí wọ́n ní àṣẹ nu wọn sọ pé ká sọ pé ẹ̀hún ló ba ìsìláàmù jẹ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ò lè ní mo balẹ̀ ayé jẹ́ ò lè ní mo bẹ̀sìn jẹ́ èyí tó bá ti ọlọ́run tó ṣe wẹ́kú ntọ́lọ́ fẹ́ tànàbí fẹ́ nínú tí mo bá sọ tó yí ọ bẹ́ẹ̀ ó lò ó eléyìí tí ọba tí ọlọ́run tó rí pé kinní yìí o lójú tiẹ̀ o pẹ̀lú ìmọ̀ rẹ o ọ̀tàkùtọ̀ ọlọ́run ọ̀tàkùtọ̀ ògìṣẹ́ rẹ̀ ó fi ilẹ̀ fún mi. ó fi ilẹ̀ o ò nídìí kó wá gbé súná bú lé mi lórí o ò nídìí kó gbé súná burúkú lé Sheikh Ádámù lórí lé Sheikh Ádámù ló ba ìsìláàmù lẹ Yorùbá jẹ́ àwọn òjìyàn wípé nínú tírà bàbá àṣìṣe wà ń bẹ àjíyàn rẹ̀ kò sí àáfàá kan láyé kò sí àáfàá kan láyé tí ò sí àṣìṣe nínú tírà rẹ̀ bí ó ti mọ ní ọmọ. ní àwọn àfẹ́sìn àwọn àfẹ́sìn kò sí kò sí. mi ò ní fẹ́ sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí pẹ̀lú ìtara púpọ̀ mi ò sì ní fẹ́ sọ ní sọ pé bí ẹni pé èmi àtọ̀rẹ́ mi ajọ́ ń jà torí bíjọ́ ó sì parí là ń wá àwa bíjọ́ ó sì pọ̀ sí i à ń wá ọ̀rẹ́ kọ̀rẹ́ ni àìwá ọ̀tá kún ọ̀tá. torí tí n bá ní kí n sọ pẹ̀lú tara yóò dàbẹ̀ ni pé mo fi ètẹ̀ sílẹ̀ mo pa làpálàpá so mo bí ọlọ́run kọ́lọ́run kó control emotion mi lórí ọ̀rọ̀ yìí. kúlú yúkàdù mí ń kàlámì yìí wáyú rọ́dù olúkúlùkù nínú àwọn àfáà láàmà nínú ọ̀rọ̀ rẹ̀ tó bá sọ á sì máa fi ọ̀rọ̀ rẹ̀ sílẹ̀. Si a ní option ẹ ká ní ṣèkọ ádámù àlìlọ́rí ẹ wọ́n kọ kọ́là ṣéhù o sì ta kọ́là ṣéhù o sì rí nǹkan kankan bẹ̀ tí ò bá súnà mu ó sì fi ilẹ̀ fún wọn. ọkà ìdátàlájà orí nǹkan kan bẹ̀ tí ọ̀bọ ọlá mu tí ọ̀bẹ sì mu ó sì fi ilẹ̀. ẹ wọ́n ní ṣèkọ ádámù nínú tíra àwọn kan ẹ̀ wọ́n sọ pé ojú bíbò kò sí nínú ẹ̀sìn ìṣesí àwọn lárúbáwá ni nínú odidi tíra ẹ̀yọ kan ìyẹn ó sì rí ǹgì ẹ̀ pé eléyìí kàtọ̀ àádá kàtọ̀ àádá kàtọ̀ màdùdùdù ọlá tọ ìlìhì níta eléyìí tí bàbá sọ láàrin yìí kì í sọ̀rọ̀ o ẹ jẹ́ ká rí ǹgì ẹ̀ out ká cancel out. wà kásù yẹn háùtù ni. ọ̀rọ̀ ànẹ́bì sallallahu alayhi wa sallam nìkan la ní option pé ká mú ń bẹ̀ ká fi yòókù lẹ̀ àmọ́ ọ̀rọ̀ àfáà ọ̀rọ̀ àfáà irú àfáà torí ó jẹ́ ìbáà àfáà ti jẹta ìbáà jẹ́ àfáà tàná ìbáà jẹ́ àfáà tòní ipò tá a wà nìyẹn ipò kẹ́ẹ̀mú nínú ọ̀rọ̀ wa tó bá ṣe wẹ́kú tọlọ́hun àti tògbìṣẹ́ rẹ̀ kẹ́ ẹ sì dá kẹ́ ẹ dá ọ̀rọ̀ ọ̀rọ̀ padà sí wa kẹ́ dá ọ̀rọ̀ padà sí wa tí ọ̀rọ̀ tá a bá ti sọ tí ó bá ti ṣe wẹ́kú tọlọ́hun àti tògbìṣẹ́ rẹ̀ ní ọjọ́ kan ànábì alayhi wa sallam gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ ó gbé ọmọ ogun kan dìde ó rán wọn lọ jagun ẹ̀sìn nígbà tí wọ́n débẹ̀ nígbà tí wọ́n débẹ̀ wọ́n pàgọ́ síbi kan ẹni tó wá jẹ́ apàṣẹ wọn wọ́n bá ní wọ́n dágijọ́ nígbà tí wọ́n dágijọ́ tán ó ní wọ́n fi iná sí i ó ní kí wọ́n fi iná sí i bàbá ni èmi gẹ́gẹ́ bíi àmì ìrù yín tànàbí yàn fún yín mò ń pa á láṣẹ báyìí pé ẹ máa bọ́ sínú iná yìí níkọ̀ọ̀kan ẹ máa bọ́ sínú iná yìí ní ìkọ̀ọ̀kan fúnra ànábì sallallahu alaihi wasallam ló yan ẹni yẹn ní àmì ìrùlé wọn lórí ó sì dé jurisdiction tó ti fẹ́ lo ìmọ̀ra rẹ̀ tó ti fẹ́ lo àṣẹ ó ní kí àwọn ọmọ lẹ́yìn òun kí wọ́n ṣẹ́gi wọ́n ṣẹ́gi tán ó ní wọ́n finá sí i wọ́n finá sí i tán kò ní wọ́n gbé ẹran tí wọ́n fẹ́ jẹ kò ní wọ́n fi sún kò ní wọ́n fi yẹ́ná ó ní ká máa bọ́ sínú náà ni. ọ̀kan nínú àwọn sọ̀hábà rọ́dìyàlọ́ àní ọba ní ó ní abọ́ sínú iná torí kíni ó ní torí pàdébì sọ pé ẹ gbọ́dọ̀ tẹ̀lé aláṣẹ yín ni à ẹni yẹn sọ pé sọ orí ìtumọ̀ tó fún un òun kọ́ nànẹ́bí gbà lérò àwọn ò lè bọ́ sínú iná o nígbà tá a bá dọ́dọ̀ ànábì á lọ tún ọ̀rọ̀ ń gbọ́ o bó sì yẹ ká máa ṣe pẹ̀lú àwọn àfáà ni tọ́ba ti fojú hàn pé ọ̀rọ̀ tá àfáà sọ yìí o ó fẹ́ pè wá lọ síbi iná ni ẹnìkan lọ́fẹ̀ẹ́ kan dá iná gangan lẹ̀ tó ní káwọn kan kó nù rẹ̀ iná físíkà iná gangan fún ara rẹ̀ kí làwọn sàábà ṣe wọ́n kàn dì í wọ́n làwọn ò lè wọ̀bẹ̀ tó tá kan bá wá sọ̀rọ̀ tí ọba jẹ́ ọ̀rọ̀ iná tá a rí pé ọ̀rọ̀ tó sọ yìí ọ̀rọ̀ iná ni ẹ ń bá lò ó wọ náà kí ló kù tá a ṣe nàtìrúkù á gbọ́rọ̀ jù sílẹ̀ ní kì í ṣe báwa sọ fáyé wípé àáfàá làgbájá ló ba ìsìláàmù ilẹ̀ yorùbá jẹ́. mo rò pé ǹgẹ́sì bí mo ṣe ń lé ọ̀rọ̀ mi lẹ̀ báyìí. a gbọ́dọ̀ lajú wálẹ̀ kí àáfàá kan pẹ̀lú ọkọ̀ ìjẹ́ àáfàá pẹ̀lú ọkọ̀ ìjẹ́ onímímọ̀ kọ́ wá sọ pé kámórí légbó káwá ní àwọn bàbá wa ni wọ́n sọ ọ́ rárá ẹ̀sìn wo kọ́ wa pé ká tẹ̀lé bàbá kan wọ náà.